العالمين وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته. قل الله سبحانه وتعالى تقديم صور المسلمين حتى ولقد رجع محمد صلى الله عليه وسلم قلت له لا تشتكي الفتنه لقد شهدت العالمين وعن صحابة الإسلام والنبي صلى الله عليه وسلم إن شاء الله تعالى نريد حقق له وذلك ìtọ́jọba lílọ ọmọ àwọn ìpèníjà onímọ̀ ẹgbẹ́ àti àwọn àdáwò ìlú dápàdé lójú ọ̀nà tí ó ṣe ọ̀dà àbáwọ̀ ní ìsìláàmù ìdíkalẹ̀ tó wa àti ọlọ́mọ sùn àwọn ọ̀tá alágbá wọ́n tọ́ra ìfọ̀dá àṣẹrí àṣàjọ ní lẹ́kọ́lù ìfọ̀dá nígbà tí a ń gbé wọn. lákọ̀ọ́kọ́ àwọn àfọ́ àfọ́ àkọ́kọ́ ní lẹ́nu sí wọ́n ní kí wọ́n ká pọ̀ yé kò lọ sọ́nà bá fún lọ́wọ́ wọ́n ká pọ̀ yé pé àmọ́ náà dàbí pamọ́ àdánwò ìjẹ́ ìrìnàjò náà ìjọba àti ìjọba. Gbogbo àti ọba gbọ́dọ̀ ọ̀rọ̀ tí yẹn máa fi ojú ka àyẹ̀wò wípé ọlọ́run bá sùn hánà ọ̀tá àlà ọ̀fẹ́ tẹ̀sẹ̀. ẹni tó tẹ̀sẹ̀ tí ò bá ti náà sí ọ̀rọ̀ tẹ̀sẹ̀. bíbí máa tán tẹ̀sẹ̀ lábọ̀rọ̀ lọ. àìbí máa tán tẹ̀sẹ̀ lábọ̀rọ̀ lọ. àwọn apá tó yẹ wọ́n lè jù nínú bíbí àtàlẹ́ nínú fún tẹ̀sẹ̀ lójú. ó ní ẹni àwọn ọmọ ìjọ sọ pé kéèyàn bí àdánwò tiẹ̀ pọ̀ wọ́n tí ó máa tẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ rí àdíkì ìyàwó àríṣà rọ́bí ọlọ́run tààrà àríṣà ọ̀rọ̀ ìyàwó àríṣà Muhammad sallallahu alaihi wa sallam ọ̀dá mẹ́bí ní fẹ́ẹ̀kì ti gbogbo obìnrin sallallahu alaihi láì ní ká ń jọ ó bá ní jẹ́ àìsíra sọ́kọ̀ sallallahu alaihi wa sallam wọn sọ fún ọ lé pé ó bá ní jẹ́ ó ń bẹ nígbà wọn fẹ́ fún wọn tó bá jẹ àlùkò yára wọn mú ẹ káàbọ̀ ẹ pé ta ló fẹ́ káwọn ti rẹ̀ àwọn kan lẹ́tara bíbí ní alẹ́ alè pàpàdá tó ń bẹ̀rẹ̀ pé àtẹ́wò pé ìyá bí lọ ó bẹ̀rẹ̀ ju àtẹ́wò oríṣiríṣi ìrẹ́ ìpínlẹ̀ Yorùbá sọ nígbà ní ìgbó sọ pé ẹni tó bá fi máa wọ́n ní ẹkùn tẹ̀ tàbátàwò tẹ̀ àìsàn ẹni

lójú máa ń ìjọ ìlú ìka bàtà. Ẹni tó ra mọ́tò ló máa tí kọ́sọ̀ tó ṣe ṣe wà fẹ́kù ní bá lọ tẹ̀ ó ṣe lọ yí tó sáré ìlú. Bẹ́ẹ̀ ni àmúlọ̀ kọ́kọ́ sọ yí pé ọmọ ẹgbẹ́ nínú ìsìláàmù ọlọ́run máa àwọn afá ẹni olóògbé gbogbo àwọn ọ̀pọ̀ta àwọn ọ̀pọ̀ nígbà táwọn ọjọ́ ìmọ̀sán nípa ibi ọmọ ní kákọ́kọ́ bá ṣe ìṣúwájú láti ọjọ́ fún ìwàlẹ̀ ẹ̀kẹ́kẹ́ orin tí káàlọ́ àdìgbọ́n máa lè kọ́kọ́ ọlọ́sàn wọ́n máa máa lè sọ wípé yàáfọ́ ìrọ̀ kò sí dáadáa tó

ṣùgbọ́n ọ̀sán fún gbogbo àwọn tó ń jẹ lọ́kọ̀ọ́ba ọlọ́ba ara wọn ló bá fún ọlọ́ba ìjọba tó ti gbọ́ àjọ ẹ̀sùn rẹ̀ lọ́nà àmọ̀ wọn àbá mọ̀ ọ̀sán àti àbùsùn lọ́wọ́ fún ọjọ́ bá ta. ọmọ títí gbogbo alákọ̀ọ́kọ́ ni pé ẹlẹ́kẹ̀ẹ́jì tó gbọ́ wípé kò sí dáadáa kẹta nígbà bá ìlú sọ àti dáadáa kọ̀ọ̀dọ́ náà wá kò lè sí ẹ̀kọ́ yá ìṣòro kọ́ òṣì ẹ̀kọ́ yá ìṣòro náà àrùn àrùn ilé jẹ́ ìtìsíwájú nípa lójú ẹ̀fà lọ́wọ́. Tàbá wo àwọn àwọn ọkùnrin àwọn nǹkan ló wà láyé ìsìn tí ò sí láyé àwọn àmúgbàgbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ náà àwọn afẹ́fẹ́ lákọ̀ọ́kọ́ náà kò sí àwùjọ tó lè burú burú burú tí ó burú ju àwùjọ àgbẹ̀dẹ̀ sọ̀lá láti gbogbo pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kò sí àwùjọ tó lè burú tí ó burú ju bí àwùjọ ṣe rí sáà ní bàbá àwọn olóòjà àgbẹ̀dẹ̀ sọ̀lá wọ́n jẹ́ àwọn tí ó bọ́lá ayébà ìlú tó sọ. wà pé àtùpọ̀dá rẹ̀ tó tó lásìkò rẹ̀ ní tó burú jù tó tẹ̀sán àbàlẹ̀ jẹ́ ìpínlẹ̀ ẹgbẹ́ olówó àti àwùjọ àsìkò táwọn ọmọ tí ó sáà tí ó bẹ́ta káwọn tó àsìkò rẹ̀ olóògùn ìlú àsìkò ọlọ́run aláàbò tó tẹ̀sán ń gbé fún ọmọ àrùn ọ̀sán náà, àjọ náà ti wá pa ẹbù àtàwọn ọmọ ìyá rẹ̀ adọ́sọ̀rọ̀ bàbá sọ pé àwùjọ wa bú tó pàǹdọ́gbà ilẹ̀ tabajá ọ̀dọ́ bá gbé ẹ̀ka òye ìlú ju bí àwùjọ láti fi tó tó tó nínú tó bá kọ́lọ́kọ́ wá fi àgbẹ́jì tí wọ́n àwùjọ ìgbà yẹn ṣe táwọn ìsàkúrẹ̀ yẹn rárá ní àdékọ́ sọ̀tẹ̀ ìkẹjọ́ tó bá àtọ̀kọ̀ bá tà pé ọ̀nà wo làwọn rọ̀ ọ̀nà wo làwọn rí àbùkọ́ pẹ̀lẹ́gbẹ̀rún àrúrà àwọn àbúrá ìgbà ọ̀nà rọ́bí ọmọ àwọn ọ̀dọ́wọ̀n tó jẹ́ pé wọ́n tẹ́gàtà ara tó náà nígbẹ̀ wọ́n bẹ̀ tó burú ẹ̀lẹ́ ó lè bà yọ ọ̀rọ̀ nínú wà tó burú jù láwùjọ wa òǹdọ̀ tó nínú bí ẹ̀rọ bá àwọn tọ́kọ́ lóṣù nínú jù gbogbo àwọn ọmọdé lẹ́lọ́ tó ti lẹ́lọ́ tó máa ń sọ́ra yóò tó gbọ́gbọ́n àwọn ẹ̀bá klọ́ọ̀bù òtẹ́lì àwọn tó bá kọ́ńtò ní àwọn ìṣòkò rẹpàá tọ́kọ́ bá dùkú káàkiri rẹ̀ àwọn ọmọ tó ti yẹ sọ́dá lè jẹ́ wọ́n rẹ̀ bí wọ́n ti ti tó ti lé tí a bá gbọ́dọ̀ sí ìrọ̀lọ́wọ́ àdúrà tó sọ wípé máa ṣàlùfẹ́ tó lọ sábà ọ̀pọ̀. Bọ́ọ̀lù ni ó ṣe ní báwọn tó wá pàṣẹ tó yẹn náà ní ìfẹ́ lórí kọ̀ọ̀tà yìí. Àwùjọ tí ó pàṣẹ tó bá ọlọ́run bá sì fa àwọn ìdàgbàgbà. Àwọn ọgbà ìjọba

kẹ́lẹ́ mùsùlùmí àbúrò sọ kí ni àwọn tó túnbọ̀ fún kí ní àṣìṣe ìfọ́nbẹ̀ táwọn ẹ̀rọ fi ẹ̀rọ ní fún ìgbà, bọ́kànlá fi rẹ́ nílé tó ọkùnrin wà tó kò ní kọ́ ní. ẹ̀rọ rẹ́ tó ń gbé yẹn ìjọba. Mọ̀tàbá Nàìjíríà ló dẹ̀kí tó kọ́ ẹ pé àà ọkọ̀ ọmọ bàbá ló dé. So àpínú ọ̀nà ṣé ẹ fẹ́ nígbà tó lórí ọmọ lọ́pẹ́ kéèyàn wá wọ ọmọ kí ni pé kí ní àdúgbò àwùjọ tí ì ń gbé ó fẹ́ ọ̀tá àwùjọ ọjọ́ kò ní ọgbọ́n. Afẹ́ tí mo sọ ìlú ọ̀pọ̀ wọn wá sí. Ẹ lò ní Canada Canada. Ìlú tó wá Nàìjíríà olùwà sábúlò gbogbo ẹ̀kọ́ Canada Canada olùwà jọ̀ọ̀jọ̀ ó tọ́ra wọn lọ́wọ́ environment wa ó jẹ́ ìyíkú environment wa àbúrò ṣèlú àtàbọ̀dọ̀ sọ díẹ̀ káwọn kí ló fún ìyàtọ̀ sí environment ti ti ìgbà yẹn lọ́tọ̀ọ̀tọ̀ nínú àwọn olùkọ́ ọ̀sán àtúbọ̀rọ̀ bá ń pẹ̀ka rẹ̀ kalẹ̀ òun ni wípé

ó ní máa tún kí ìbẹ̀rẹ̀ ń fún bàtàn bọ̀dọ̀ ní ìgbọ́gbọ́ lọ́wọ́ mùsùlùmí gbogbo àwọn ọ̀dọ́ wà lẹ́yìn ọ̀dọ́ ní iṣẹ́ bàbá ìlú kù tẹ́ mọ́mọ́ yẹn lọ onísù mùsùlùmí tó rò kó lè wọ́n bá dá ìjìnlẹ̀ bọ̀dọ̀ bẹ́ẹ̀ lọ́yẹ́ nǹkan ẹ̀ máa jọra bẹ́ẹ̀ àjọ kò ẹ̀ dáhùn àti ìdájọ́ ìdìbò ń sọ ìyá bẹ́ẹ̀ ni mùsùlùmí àti ọ̀rí àásùkù àtà àkọ́jì ẹ̀dá àwọn àfáà orí ìrẹ́lẹ̀ ìlú bẹ́ẹ̀ ti àwọn àfáà ní gbogbo ọ̀gbà tí mùsùlùmí bá bẹ́ẹ̀ tàbí orí yóò wù àwọn òdòdó tí ó bàtà sọ́rẹ̀ ó ní ẹ̀rẹ́bá lọ sọ́ bí bàbá ọ̀dọ́ Bàbá ọ̀sẹ̀ ni wọ́n sá ìlú ọlọ́ọ̀bá wà sí ìmúta tí kò yíyá tó ju iṣẹ́ lọ. Nínú rẹ̀ kò lè pa mọ́ta tẹ̀rẹ́ sí ọ̀pá tó bá ti sílẹ̀ sílẹ̀ òjò tó lò. Ẹgbẹ́ òbí fún Múta ní kó mọ̀rọ̀ sọ pé ó lé ọ̀rọ̀ lọ fúlẹ̀. Torí pé tó bá sọ̀rọ̀ sílẹ̀ náà ọ̀rọ̀ lè rẹ̀ alábọ̀rọ̀ àwọn ọjọ́ àwọn lọ́sọ́wọ́ nígbà ìtàlẹ̀ ti sọ pé ikú gbajú wọn lọ sí wọn pé bọ́lá dúdú oníkéèyàn náà bá kí ẹ̀fẹ́ ìgbà lágbẹ̀ẹ́ ẹ̀rù yóò rọ̀ rẹ̀ láì wọ́n máa ń ta ọ̀rọ̀ ìbílẹ̀ ní market sáré ṣe báwọn ẹgbẹ́ bóyá títẹ̀ tó wọ́n sílẹ̀ wọ́n ń ta ọ̀rọ̀ láti pàdé nígbà tó bóyá ẹ̀yẹ bá bẹ́ẹ̀ ní alú ẹgbẹ́ ìgbẹ́ bá mọ̀rọ̀ sí àárín wa lókè fọ́ta lókè sọ̀rọ̀ ní pé ó fẹ́ sọ̀rọ̀

táwọn olùgbàmọ́ ìdájì ọmọ ìdájì oríṣẹ́ láwọn tí ó pè ní mọ̀lẹ̀bí wa fàìlà yóò sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ yáwùn fún táì nínú ọgbọ́ta tẹ́bọ̀ wọ́n sọ tó bá jẹ́ àwọn òkè nígbìnà ẹ̀dẹ̀kọ́kọ̀ ló lọ́ra àti ọ̀gbẹ̀ nígbé al'áà níbi àlùkù orí rẹ̀ kàlùkù lórí ẹ̀wò ìdájẹjọ́ ń sọ ní ojú ẹ̀jẹ̀ ìdá àwọn àwàyé ẹ̀já wa kan lọ sí ìfẹ́ kálọ́gbọ́n wà wọ́n wọ́n rí ilé ìwọ̀n tó ti kú kálọ́ sí wọ́n lọ sọ

Àwọn ìgbé ìyẹ́ ìfáfún apẹ́ àwọn alájù ẹgbẹ́ ìgbẹ́. Inú tó kù níbẹ̀ ti bẹ́ẹ̀ nà sá, gúúsù kò ní àkọọ́lẹ̀. Tẹ́ẹ̀ ti ń lọ sí ti tẹ́ ìgbẹ́ ìṣòkù sí tẹ́sùn lọ́sọ̀ nípa ayé nípa àwọn jáde ìgbà ayé. Ìgbẹ́ lò tí ó ń bá sọ̀rọ̀ yìí

alákọ̀ọ́kọ́ nínú àwọn ìpèníjà tó wà láwùjọ àwọn ẹgbẹ́ ẹgbọ́n nínú gbẹ́jọ́ ẹgbọ́n ẹgbọ́n wà láwùjọ àwọn àrẹ́bà ṣùkìyà àwọn ọ̀dọ́ ẹgbọ́n pọ̀ láwùjọ wa ó lẹ́gbẹ́ nígbà ṣẹ̀gbọ́n àwọn ọmọ ẹgbẹ́ wọn tún wọ́n ní títí pọ̀ sí wọn wọ́n ń ṣe wọ́n ló wà fún wa ní ṣùgbọ́n wọ́n ló ti ṣe tara wọn tí ò tí ì fún ọ̀sẹ̀ kan ọdún bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà tí ò tí ì fún ọ̀sẹ̀ kan tí ó ti sẹ́lẹ̀ ẹni tẹ́lẹ̀ ní alẹ́ tó ṣe ìgbà fún mi mo lè fẹ́ ẹ̀rí náà wọ́n ti ṣe bí i ti ya ẹ̀rọ ìgbà ọmọ sẹ́kọ́ndì tù wá àjà ó lẹ́wù àjà ó lẹ́wù pé ẹnìkan lè lọ sí kẹ́kẹ́ àkókò tí èèyàn lójú tó sì rí ọmọdé ẹni tó ṣẹlẹ̀ tí ó sọ fún ẹni tó fọ́ òfìsì ìṣẹ̀lẹ̀ ló sọ àjà ó ń bẹ̀rẹ̀ fún ẹ̀kọ́ nínú mi ìgbàgbà wa tó ní ìwà ìbárọ́bẹ̀sì yìí oṣù mẹ́rin dáadáa fẹ́ So nínú ìta àkọ́kọ́ tó jẹ́ pẹ̀lú dáa ó lẹ́gbọ́n rúrú mo sọ fún wọ́n ti fọ́kàn balẹ̀ káwọn òwò lè tẹ́kọ̀ àyẹ̀ kan ọ̀dà ìdílé gbẹ́gbẹ́ yìí òtún lọ sí ó lè dín àwọn ẹ̀yàn ẹ̀mọ́ tẹ́lẹ̀ bàbá rẹ̀ ó fi ọjọ́ pàdé sí tó ń rẹ́ fún rẹ̀ wá sí yóò mú rẹ̀ wá ọmọ tó ń bẹ àbájú nígbò rẹ̀ tó bá jọ ògùdí

ẹ̀rì pé tọ̀rí kù wọn ojú ọ̀nà ọ̀nà táwọn ń ràrí àwọn wọn. Àwọn fẹ́ àwọn fi ní ìgbé environment ụwa kọjá lẹ́gùn rẹ̀ àdọ̀tẹ́. Ẹ̀jẹ̀ fún nípa mélòó ń fámìlì wa lápapọ̀ ọdún ní ṣe táyà rẹ̀ وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم Òmìnira ló ń dájú láti ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní àpẹẹrẹ òṣìṣẹ́. So the first time, you know how you are looking at your ẹ̀jọ̀ ọ̀rọ̀ ìlú àwọn àpapọ̀ ìjọba. Ẹ máa dùn tó kò tẹ́kọ̀ọ́ mọ́ o. Atọ́kẹ̀ẹ́ máa rọ̀ǹgọ̀ o. Ẹ máa dùn tó kò tẹ́kọ̀ọ́ lágbàdo ẹ̀jẹ̀ ìdí oró. Ẹ jẹ́ káwọn ọmọ yín ẹ ṣàlàyé ẹ̀sùn mọ́ta ní oríṣiríṣi ẹ̀sùn tàbí ẹgbẹ́ ń bẹ wà ọmọ tó máa ń ṣe láàrú. Ẹ̀sùn lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹgbẹ́ tàwọn ọmọ ẹgbẹ́ tàwọn ọmọ ẹgbẹ́ tàwọn ọmọ ẹgbẹ́

Ẹ̀yìn tó lórí náà ní àwọn ilé ẹlẹ́gbọ̀dọ̀ bí aládùúgbò yìí jẹ́ ìpínlẹ̀ á ilé ìjọsìn wọn àbẹ̀ àti wọn wá tó ní ìjọwọ́ ìjọwọ́ ìjọ láàárọ̀ ẹ̀jọ́

tó tó lẹ́wọ̀n ẹgbẹ́ tó ti ní wọn tẹ́tí wáta ni wọn ló wà táwọn ti dira dáa sí táwọn ti dira ẹwọ́n ti dira ọ̀rẹ́ sí ìyá ẹgbẹ́ sí àfúnilẹ̀ láwọn ẹ̀sì kejì àwọn ẹ̀sì ó ti jẹ owó rẹ̀. so bẹ́ẹ̀ bàtí àwọn tó ṣá lọ́pọ̀ èyí ó jẹ́ kéèyàn dá púpọ̀ tó wọlé wọlé àbúrò ọ̀rọ̀ ọ̀gá ẹ̀yìn láti bẹ̀rẹ̀ náà sọ́tà àwọn ẹ̀sì kejì wa nìyẹn lọ́dọ̀ màdá lọ sí yóò bẹ̀rẹ̀ ẹ̀sì kejì lọ́dọ̀. ìgbó wọn ẹgbẹ́ ló kí àpé pátá rẹ̀ wọ́n ti kẹ́ẹ̀kọ́ tó fi fẹ́ pátá rẹ̀ lẹ́nu yìí ìṣẹ́kọ̀ tí wọ́n mọ̀ yàrá rí wọn lẹ́nu wọn yóò mọ̀ ṣẹ́ra sí wọn. so tó wọn fi wájú lẹ́nu kèfè ní gẹ́lẹ́ sí aláṣọṣe rẹ̀ ipò nǹkan ìgbélé lórí wípé o bá lè bẹ́ni náà lọ ìrẹ́ tó kiri àṣírí yóò pẹ̀ kó tó kiri ìyá lọ́kọ̀ tó kiri ìpòlítà àkọ́kọ́ òun náà Àbúrò rẹ̀ àwọn ọmọ wa lórí wípé báwo ni wọ́n ṣe jìnà ní pípẹ́lẹ́ ẹgbọ́n ní àwọn ṣe ìjìnà ní pípẹ́ tó bá sọ̀rọ̀ àwọn ẹgbẹ́lẹ́ onílájà àti ẹgbọ́. Ó ti tọ́ fún àti ẹgbọ́. So fẹ́lẹ́ òdì wá sí jókòó wá fún fẹ́lẹ̀. Ìtọ́ ẹgbọ́n ní ìrẹ́gbọ́n ní ìwọ̀n ìgbẹ́gbẹ́

àwọn ọmọ táwọn sọ àwọn táwọn rí lítẹ́lẹ̀ mọ́ oríkè ìsànlẹ́gbẹ́ ẹni ẹ̀ sọ fún wà láà ní tóun tóun ti tóun sáásáásáásá fún ẹni tóun ní tó jẹ́ àárẹ̀ rẹ̀ àwọn ọmọ ọlọ́sán. Bẹ́ẹ̀ bọ́ ń bá ìṣẹ̀lẹ̀ pé jẹ́ bá ṣe bá ti bá fún ìròyìn ìgbà. Tẹ́ẹ̀ bá tọ́ fún sáàmù ẹgbẹ́, tẹ́ẹ̀ fẹ́ lọ sí sáàmù fún ọrọ̀ bí ilẹ̀ àwọn sáàmù ẹgbẹ́ rẹ̀, láàá, àwọn sáàmù jó, láàbùlákà, ìdáhùn ara ìlà ló, ìdíkà ló, ẹ̀kọ́. Àwọn bó bá sọ fún ọmọ ẹgbẹ́ ọmọ ọmọ òyìnbí ní ní òbí tó ń ti bẹ́ẹ̀ sánà wà òbí tó ń ti tó ń sọ fún ọmọ ọ̀dà àbọ̀ tó bẹ̀rẹ̀ rẹ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn ìjọpọ̀ lè ẹ̀yìn ìjọba pàdé ẹ̀yìn ìjọba ẹ̀yìn ìjọba ẹ̀yìn ìjọba ẹ̀yìn ìjọba ẹ̀yìn ìjọba Bákan náà, nínú àwọn àpòlẹ́jà tó wà láwùjọ ra wa òun náà ni báwo la ti fẹ́ máa láàrin ẹ̀kọ́ ìsìnkẹ́ ìjọba àti ẹ̀kọ́ ọ̀tàyé ẹ̀kọ́ ẹ̀sìn àti ẹ̀kọ́ ọ̀tàyé ọlọ́run máa fún ọmọ ìyọ̀kọ́ ọ̀rọ̀ba náà ààfin àfikún ilẹ̀ ọ̀sọ̀rọ̀ta wọ́n ti ààfọ̀rọ̀tọ̀ ẹ̀kọ́ ìsìn tó bá pọ̀ ẹ̀kọ́ ayé tó bá pọ̀ méjèèjì yẹ ní àwọn mùsùlùmí kàtà ọ̀gá àwọn ará ìfẹ́ àbùkátà tẹ́kọ̀ọ́ta yé ní ẹ̀kọ́ ọ̀rọ̀ máa ń gbà máa lọ́wọ́ bọ́lẹ̀ ìfọ́ màmá kọ́ ọ̀rọ̀ lásìkò àti àrà àbùkátà tẹ́kọ̀ọ́ tẹ̀sí káyọ̀tà ní àkọ́rin tó wọ́n gbà máa ha Gbọ́dọ̀ àti ìgbọ́dọ̀ bá dìbẹ̀ yìí gbà sọ́mọ́ ọ̀rọ̀ sọ́yà. Àbẹ́wò rẹ̀ lè fi pé ọmọ ìmọ̀ ìrẹ̀bí wo nínú ẹ̀wù làwọn ọkùnrin èyí ó sì láti ta ẹ̀sìn ìrẹ́ nítorí ayé ayé òbí wa bí ẹ̀ẹ̀ta ẹ̀sìn àwọn ọmọ nítorí ayé tọ́lọ̀ bá ní sẹ́kùn dè sí lọ́ọ̀sẹ̀ tẹ́ẹ̀lì tó dè kẹ́ẹ̀sì ẹ̀kọ́ sí tí ó gba ẹjọ́ kan fún ìgbòho ní o tó ta ẹ̀sìn ẹgbẹ́ ìṣẹ́gbẹ́sì gbogbo báyìí ìka pẹ́pẹ́ ìwé jẹ́ báyìí ìwé lọ́gbọ̀kọ́ tí wà nílò ọgọ́gọ́ tó ti máa rọ̀ bẹ́ẹ̀ yóò mú títí máa nílò ọkọ̀ tí ó máa rọ̀ ọ̀gbẹ́ yóò mú sọ́lá tó wọ́n lè bẹ̀rẹ̀ ó tó fẹ́ àbábọ̀ ní oṣù ayé àkọlọ̀ nínú pẹ̀lú ìgbàlẹ́ pé báwo la fẹ́ káwọn ọmọ ayé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ti ó kù káàtà sí pé kájẹ́ káwọn ọmọ ẹwà yìí nílé èrò àwọn ètò ayé wọn náà tàbí ìtìlẹ́yìn àwọn sàháwọ̀ lọ àlè òtúbà lọ fún wa lálọ́ sí ọjọ́ tó tó tó sí bọ̀t ayé ọmọ ẹ̀yìn jẹ́ tó tó nínú kò lè dájú. Àwọn ìfọ̀ lè pe ẹ̀kọ́ náà oní ó ṣàtì ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa tó máa lè ọmọdé mẹ́ta láì fún ìlọ sí. Wọ́n náà bàbà láwọn ọmọ ẹ̀. Bọ̀sí ló dé tó lẹ́gbẹ́ àlè ẹ̀kọ́ ìsìnkú. Pẹ́pẹ́ ọmọ yẹn máa kọ́ láwọn ìṣẹ̀kẹ́ tó jẹ́ ìṣẹ́ àtìlà fáwọn àtàwọn àbúrò àwọn oníwà fún ìdájọ́ ọmọ wọn àwọn nípa ìdájọ́ ní ìgbà fún àjọpọ̀ alẹ́ tó bá bá ẹ̀wẹ̀ láti ọmọ yìí kọ̀ máa lùú àtìlọ́pọ̀ lọ́sùn kọ̀ máa Ọlágbẹ̀rẹ̀ Ẹ̀wà ń gba yóò àjọ òun náà àgbàtara ẹkùn náà wájọ̀ bẹ̀rẹ̀ yóò wà ápù wọ́n dúró lórí àà ìbá ń kiri lọ́jọ́ ìdàmú wa tàbí káàkiri wà fún ìdílé ẹ̀kọ́ ìkọ̀ àti nínú àwọn àpàlẹ́ tó wà àti ẹlọ́wọ́ àwọn tí wọ́n kéré sí inú ụgbọ àwọn tí wọ́n ń ní òkè inú oníkẹ́ ẹ̀mí ẹgbẹ́ ní ẹ̀yìn òkúta fún àmọ́ àwọn àwọn nínú òkè tàbá níláwùjọ wa olùbàjọ́sẹ̀fẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀ ṣúgbọ́n máa rẹ̀ ń lọ ó kẹ̀rẹ̀ ṣọ́ọ̀fù àtọ̀kù fẹ́ kó dùn láti lẹ́kọ̀ọ́ rẹ̀ wà náà ìdí tó kò confidence ẹ̀kọ́ tó rẹ̀ nìkò ìdí tó wà náà ní ọmọ ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀ ẹ̀láwọ̀ social media ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀ kọ́lẹ̀sì ẹ̀dùkọ̀wà kan ọ̀sìbẹ̀lẹ̀ kó láti ìyàwó rẹ̀ àti kíkà ẹ̀rọ ilé ìṣòwò ẹ̀ẹ̀kẹ́sí máa ń fún ìjàmìlà ó kọ́bà ní wọ́n sáàpù ìyà àgbò kí ló máa kọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ sí nǹkan já ibi tó kọ́ ẹjẹ́ kó máa gbé ẹ̀ṣẹ̀ gbẹ́dá ó fẹ́ gbé pálápọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀sán àwọn ọ̀sán ó lè fi àwọn ọ̀sán ní àdánwò fún wà láwọn ìwà tó kéèyàn lọ wá wo àwọn tí ọwọ́ wọn ní kí ìdìbò rẹ̀ lọ báwọn ṣe rí àwọn ọmọ wọn tó ń kí ẹ̀dọ̀ ìdìbò rẹ̀ ọjọ́ ẹ abdulrahman tí wọ́n bá yí wá yóò tún mú òkúkọ̀ ṣùgbọ́n yóò tún mú kíkà wá ó sọ gbogbo ẹ̀fẹ́ ẹ̀ka ń tẹ̀lé tó dáàbò àmọ́ tó ń gbọ́ nínú súnà tọ́lá ní pé àdúrà wà lọ́lọ́ Ọlọ́run ọjọ́ ọ̀nà sórí ọ̀bá tẹ̀lé ń fún ọmọ náà, ìlà ẹ̀kọ́ òtẹ́ náà bá ọkà òwúrọ̀. Wọ́n tọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ ọwọ́ tó bẹ́ẹ̀ ọmọ yẹn máa kọ́ lẹ́sìn pé ẹ̀jẹ̀ tó alákọ̀ọ́ra ń ṣe pàyé mi ẹ̀jẹ̀ tó àpòjú ọmọ tó lọ́mọ gbọ́dọ̀ òfin lọ fún dáadáa àtọ́mọ́tò rẹ̀ mọ́tò ìjọra ọmọ yẹn ti bá lọ sí ọdún tó mọ́tò wọn akọ́lá nìyẹn tó kẹ́láwọn orientation yẹ ọlọ́rin bó ti lè kéré tó lójú rí yẹ ló máa ní tàbí ló ń nà pa dáadáa ló ṣẹ̀dá ìlú ọmọ ọdún yẹn wọ́n lọ́wọ́ ní àwọn ọmọ ọdún àwọn ọmọ ọdún òṣèlú ẹjẹ́ amẹ́ríkà pàtàkì fàbàbàbà àbọ̀rá ọlọ́run jẹ́ àwọn ọ̀sẹ̀ lọ́wọ́ ní sókè òfin àwọn ọ̀sẹ̀ lọ Nínú dáadáa káyìn tọ́lọ̀ ń bá tún wá sí lórí sókè nínú dára fẹ́ ti lè ṣe fáwọn ọmọ ẹ̀yìn pátákó ilé ọ̀hán ẹgbẹ́ tí wọ́n dá lọ́la olùdíje ìgbà mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹgbẹ́ tí wọ́n máa rí sí mail àìsí ọlọ́sàn-án ọ̀rọ̀ yóò ní ó ní ṣe rí ọ̀dájú òṣèlú jẹ́ ohun àdúrà àbára fún un ṣe bá ní wọ́n tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹgbẹ́ ìrẹ̀lẹ̀ Tẹ́lifí ti ń tẹ́ẹ̀ṣe ìrìnlẹ̀ ọ̀pẹ́ ìtàlówó pọ̀. Àkọ́kọ́ yóò fẹ́ pọ̀ pé kí ní ẹ̀lú màá lọ bẹ́ẹ̀. Ẹ̀kẹ́ ìtumọ̀ wọ́wọ́rúwá yóò rí lè sí ìgbà lára onígbọ́rúwà tàbí ọ̀pẹ́ wọ́wọ́rúwá yẹn yóò lè sí tó wà sí. Ẹ̀kọ́ ní ẹ̀kọ́ mú fẹ́ sí àwùjọ rẹ̀. Ọ̀pọ̀ tẹ́ ẹ bá jẹ́ tó gbogbo gbọ́ sọ́nà bá ti kẹ́rin ẹ̀fí bá lò ẹ̀ ń bá jọ́lẹ̀ ìdọ́kọ̀ tó mẹ́lọ fẹ́ ìgbọ́n sọ ọ̀dọ́ bá yẹ̀ ẹ̀ẹ́kẹ́ ìjú obìnrin wà tẹ́lẹ̀ ṣọ́pẹ́ẹ̀t ló ní lọ́nà ẹ̀ẹ́kẹ́ lọ́sùn la kí ló àwọn tó ti bẹ́ẹ̀ lè sọ Alákùnrin. Ṣé ìgbàmọ́ ń lọ ní orí ọgbà? Ṣẹ́jẹ́ tó kùnbà kùnbà ọmọ abáàmì rẹ̀. Ó ti jẹ́ pé ẹjú náà wọn lára tó bá lọ́pọ̀ tí ṣé kì í ọ̀bá fẹ́ tó wọ́n ní ojú àtúntí sọ́kà ìdíkò àtàwọn tá a sọ yìí. Ó bá jẹ́ ká di pẹ̀lú ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀

kí ló fà á ní orí ọmọ sí pẹ̀lú àwọn ọmọ sẹ́ẹ̀ ó fún fẹ́ yàwó àti owó àti ìyàwó ó ní tí ìbá ti bá wọn máa ti sàánú owó yẹn pọ̀ wọ́n aláìní bàbá sí owó yẹn ká ọlọ́run Bàtúmẹ̀ náà kò ní pé ìrọ̀lẹ́ fẹ́ àwọn ìrìnlẹ̀ ilé ìyá pákéjì. Bàtúmẹ̀ ò lè sọ ẹ̀rọ lúdìdà nìkan táa tẹ́ ẹ̀lẹ́ mẹ́ lórí àwọn olúdìdà nìkan. Pẹ́sẹ̀ wá náà fún ọjọ́ wá náà táwọn ọjọ́ tí ó tí wọ́n mẹ́ta lọ tó bá tẹ́lẹ̀ wọn kọ́kọ́ tọ́kọ́ lè báyìí máa ṣe ń dàbà rẹ̀ máa ń ṣe lọ sí ní kàbẹ́ lè kọ́ ọ̀rọ̀ lọ́la sí kàbẹ́ lọ́la ọmọ ìyá rí i pé òun wà lè wọ́n Nígbà orílẹ̀-èdè ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ àtọ́wò dáwọn bá wà. Orílẹ̀-èdè àwọn àfáà fún ọ̀pọ̀ ẹrù mẹ́rin, èyí ẹ̀yẹ ìdíṣòwò tẹ́ àwọn aláìsí gbogbo ìfẹ́ ìrìnlẹ̀ ó fara yọ́nà lọ́dún lórí ìfọ́kú mẹ́sẹ̀. bọ̀tún lẹ́ẹ̀kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹni káwọn ọmọ nínú ọmọdé kó ọmọ ìgbọ̀fẹ́ ìjẹ́ nígbà ìpínlẹ̀ ọ̀rẹ́ kò ní ẹbí ìgbẹ̀lú lọ́ọ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ olóòrùn Olúkúlúgbà àwọn ìgbẹ̀lú ọjọ́ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ

ọmọ pẹ̀lú dákọ̀ lọ́rọ̀kù so là sọ́rọ̀ ọmọ ọmọ ìṣẹ́ ọmọ pẹ̀lú kí ẹgbẹ́ ìwé lè kàbí kí ó lè tẹ̀lé títọ́ ọmọ ọ̀lẹ́ dáwù lọ́ta tí ẹ bá lè ó pẹ̀lẹ́ tẹ̀lé máa fún ọmọ so ìdáhùn náà ọmọ ọmọ kòrò lójú máa tó ẹjẹ́ ká tó jáde sí ayé ara wa ẹgbẹ́ ká ẹjẹ́ ká ọmọ ẹ̀ká tó kó wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe máa wà ní ìfẹ̀yìn àwọn òdìgbà ayé ara wọn ni ẹjẹ́ kí wọ́n ronú ẹjẹ́ fún lápòjú àmàbáwa nígbà ọ̀gbọ̀n ẹ máa yọ jákà ní ìbáyé ọ̀pọ̀ àwọn ọmọdé àwọn ọmọdé náà ìdí wọ́n ti yẹ̀sẹ́ bí àrí ṣẹ́ẹ̀dì ní gbogbo ọgbọ́n ọgbọ́n ọgbọ́n tí ó bá dáìbà tí máa lówó màmá tó dà ní ọ̀sọ́dọ̀ àwọn ọ̀gá ọjọ́ ọjọ́ ti wà báwọn fún padà wà ní kẹ́ ìpàdé láwọn ọmọdé ọgbọ́n gbogbo ilé yẹn gbogbo ẹ̀ àwọn ọmọ òfin sọmọlẹ̀ ẹ̀sùn àwọn ìjọ àwọn ọba ẹ̀sùn àwọn olùkún wọn ẹ̀dá gbogbo ẹ̀ náà orí fóònù náà ti ta ọba ẹgbẹ́ ti ta pàtó lóbi ẹ̀ fún owó tẹ́lẹ̀ òkùnkùn fún àbálá wọn láti wá ju bí rẹ̀ ìfọ́sọ́ ju fẹ́ ìfọ́lá ju bí rẹ̀ ó ti tẹ́lẹ̀ so nínú àwọn ọmọ òkùnrin ìdàbí tó ń afẹ́ sí àwọn ọmọ akíkà tó fún gbogbo ọmọ ẹgbẹ́ tó jẹ́ lójẹ́ lọ ó bá lè ní ó náà ó bá lè lóyún ó bò bí lákòókò nítorí àwọn ìjẹta kọfí lóyún ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ yìí wọ́n ti fi ẹ̀kọ́ ọ̀sán ẹ̀rọ tí ìrètí bá wọ̀ lẹ́yìn tó wà látàmà Àtọ́kùnrin àti àtọ́kùnrin nínú bẹ́ẹ̀ ìyàtọ̀ ìyàpá jẹ ìyàrá ọkọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá kọ́ ẹ̀rọ ìlú mo ti sọ kókó mẹ́ta nínú àwọn ọ̀pọ̀ táwọn àpá láwùjọ wa nínú àwọn tí wọ́n fọ́nà ìlú máa sọ ní sábà àti àwọn kẹta ń lò nínú mọ́túnlé èrè ìdájọ́ méjì kẹta kejì orin àwọn àgbẹ̀mọ̀tìmọ̀ kò bá jẹ́ àfáà lọ́pọ̀ àràmù. Bíbọ̀ rẹ̀ àdúgbà Mọ̀hánà sọ́dọ̀ láàrọ̀ ó ní àwọn tí máa ń lórí wọ́nàtí àmà oríwó lórí ọ̀pọ̀ Ìjẹ́sọ̀dá àti àwọn ìwọ̀n ẹgbẹ́ ìjọ́rú ẹ̀rọ tí bá orí ní máa di orí ọ̀pọ̀ ọmọ láti yàmà. Ẹgbẹ́ ìfòrí òtọ́ lórí ẹ̀ tó gbogbo ẹgbẹ́ Àwọn akọ́lẹ́kà àbẹ́kù ìrẹ́kọ̀ ọmọ ọdún àwọn méjì òun wọ́n láwọn òbídò. Bẹ́rẹ̀ àti olé jẹ́wọ̀n bá pọ̀ sí bẹ̀rẹ̀ ìlú tuntun. Wọ́n mọ̀ òbídò àwọn méjì òun wọ́n láwọn pẹ̀lú gbogbo láàrín ló sọ láwọn ọmọ rẹ̀ ó kéré òjò bá rí ìlú tí wọ́n bá ìwọ̀n jọ kọ́pì. èyí tó kéré ìgbà ọmọ tó kéré yọrọ òbí ìlú kan ọmọ rẹ̀ yọrọ tó bá ti ń kọ́lá fún ìtòjú àwọn ọmọ ọdọ́ pàrọ̀. ilé òkú máa ti gbọ́ ọmọ kó tó òun tó òun ti máa tó gbọ́ ọmọ kéré ẹ̀rọ tó gbé kọ́ àti ó mọ àwọn ọmọ ìlú tó ti délẹ̀ ẹ̀kọ́ tó àbẹ́ ìlú àgbẹ̀ ìlú tó ti wà àdúgbò Muhammad sallallahu alaihi wasallam sáré tàbí dáwò ábí ní àbúlá ó ní òun mẹ́rin láti àbújá kan ìyá òun àbújá ta áàlì òkè ìyá òun àti ìyá áàlì wá jẹ́ kí n fún ọ ní ìjọ. Gbogbo bẹ́ẹ̀ ti wá ní ìlọ báyà yìí. Àdúgbò àbúrò rẹ̀ pé kí mo bẹ́ẹ̀ fún ṣó bẹ́ẹ̀ fún ìlú nígbà ìṣe ìjọba gbogbo ìmọ̀lẹ́. Ká ní okòkò wá òkú ní ìtẹ̀lẹ̀ tó òṣèkò tó òṣèkò rẹ̀ kò bá ti kọ́lẹ̀ ọ̀pọ̀ kan ọmọdé náà ti lọ́kọ́ pé sọ fún wọn lé yóò gbé ìwò wà láwọn méjìlá ẹ̀jẹ̀ nítorí ẹ̀jẹ̀ kó bára yẹn ẹ̀ kó bá bá ọmọ ìgbà tó padà bẹ̀rẹ̀ láti náwó wà ní lẹ́ẹ̀kù yóò lọ́wọ́ tó bẹ́ẹ̀ sọ́kúnlẹ̀ bàbá náà ìwọ náà máa bẹ̀ náà owó yóò ti dèkì ó sì yọ ọmọ ọgbọ́n yẹn lẹ́fílà wọ́n rà kí máa yẹ kó kí orí gò wọ́n kí òun wọ́n rà wọ́n bẹ̀rẹ̀ fún ọmọ ọmọ ẹ̀fọ́ báwọn ọdún ẹ̀sọ́ fún àwọn ọmọ oṣù kò àbí ó ti fún ọlẹ́rú àwọn ọmọ oṣù kò àbí àwọn ọmọ ẹ̀fọ́ báwọn ọmọ oṣù kò tí wọ́n ti ṣe ọlọ́dà tó ti ṣe wọ́n lọ́wọ́ wá sàbà. Ọ̀dẹ́ wá sẹ́fà pẹ̀lú ọdún ọ̀pọ̀ pẹ̀lú àti láì bẹ́ẹ̀ ti mọ̀ ẹni ti bẹ́ẹ̀. Àwọn ọmọdé ẹni tó kú pé mo fún àmì ẹni tó kọ̀ bá àlọ́ ọdún olùgbé. Mo tẹ́tẹ́ ìgbẹ́gẹ́ mi tó lè pa ọ̀la ẹ̀ tí mọ̀ wọ̀nyí. Ọ̀la yìí bèrè yìí ẹni tó mú ọkọ̀ ẹ̀yẹ ká fi kẹ́rọ̀ sáwọn ọmọ wọn. Nínú ìta àti orí ọ̀rọ̀ rẹ̀, olùsẹ́rẹ́lì ìfẹ́lá wa àánú. Ó bẹ̀rẹ̀ pọ́n sí ẹ̀lú oró. Ẹ̀lú kí ìfẹ́ yóò bẹ̀rẹ̀ especially ẹ̀lú obìnrin ọ̀ṣọ́ra ọlọ́bàáyà àwọn ọmọ ẹgbẹ́ tí máa ń lo orí ìgbà rẹ̀. Ẹ̀sìn máa ń lo láti lè tẹ́pọ́ sóhun tuntun. Ọmọ ọdún márùn-ún ọdún tó bẹ̀rẹ̀ nígbà tí ó ń lo tó máa ń fa òkú ẹ̀ ẹ̀yìn ìbá padà àjú ẹ̀tí àbáwọn máa ṣe ìgbọ́nà ẹ̀kọ́ ìgbàra fáwọn àbíkẹ́ ìdájọ́ ọmọ ìdájọ́ ìrántọ́ ìgbìyànjú rẹ̀ jẹ́ àti ìgbìyànjú ẹlẹ́kà àwọn ọmọ ọgbà pàtàkì ọwọ́ akọ́kùnrin tó kéwù tó bá ń lọ mọ́nà nígbàtọ̀ bá ń bí ìgbà yóò jọ ẹ̀kọ́ Yóò ti múra wá rẹ̀ yóò ti wà fọwọ́ pẹ́ ẹ̀fẹ́wọ̀ rí. Yóò ti ra ọmọ tó ti kú rẹ̀ láti jẹ́ àrẹ́ tí wọ́n ti kọ́ sí mẹ́ta pẹ̀lú. Ìdára bọ́lá sọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀, àìjẹ́ náà ni kò sí ẹ̀kọ́ Àríwọ̀ sọ́nà láàrin ààrẹ òṣèlú, ìyàdìdàdìwà rẹ̀. Wọ́n lọ ṣe ọ̀rọ̀ bàtà sọ́nà àpá, ó ṣe ọ̀rọ̀ bàtà ó kìí sí ásáàdì ìgbà ààrẹ. Nítorí sàábẹ̀ kẹrẹ. Àríwọ̀ sọ́nà láàrin ààrẹ òṣèlú, àríwọ̀ Wọ́n tó bá ní sí òbíṣọ́lọ́mà. Èmi sọ̀rọ̀ ọmọ kéèkéé tó pọ̀ ọ̀nà ní kí ìsinmi

títí lè ní bá ti pọ̀ ju ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ rẹ̀gbà lọ. Ẹ̀fẹ́rẹ̀ ìyá ni bàbá rúgbò. Wọ́n lọ sílé sọ̀rọ̀ fún nígbà máa bá ti fún ìfẹ́ ìgbà lọ tó ṣe ẹ̀kọ́ sọ fún nígbà tí lè dùn. Ó ti lọ́wọ́ àti pọ̀ ìfẹ́. Nígbà tí wọ́n ti yẹ ta, ìjọ mi ìfẹ́ Àwọn ọmọ ní ilé rẹ̀ báwo lọ ṣe nípa ilẹ̀ ẹ̀rọ tó ń pa àwọn ọmọ pàdé wọn ọmọ ẹgbẹ́ tó sùn wọn. Èyí mọ̀ lọ fún èmi ìlú wa bákan jẹ́ka ìlórí fóònù ọjọ́ ṣe pẹ̀lú ọkùnrin sí ní àlùkò mẹ́lẹ̀ sí àbẹ́jẹ̀kẹ́ wo sábàbájá yá ọgbọ́n rẹ̀ lẹ́nu sí ṣáàyà wọ́n wà níbi kan ní àsìkò wọ́n á mẹ́kí wọ́n ti tẹ́lá sí ilé kẹ̀kẹ́ ní kọ̀rọ̀ ọkà tó ti wọ́n mọ́sí fọ́nà kẹ̀kẹ́ ní ìlú ìtàkì sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ kí ló kú kẹ̀kẹ́ kú mú gbọ́n rẹ̀ ìwọ́n bá dì fún yóò ọba ọ̀rọ̀ ọ̀dọ́ záàpù lọ́wọ́ wá ra òbẹ́ tí ohun èèyàn bẹ́ ṣe ìdìbò fún wa tẹ́sí mú sàkàrà yóò ní tẹ́lẹ̀ wọ́n sẹ́ ọkàrà ayé ẹ̀ nìkẹ́lẹ́ ìrìn bàbá ọkọ̀ ìfẹ́ àtọ́kọ̀ sẹ́kọ́ndì sí tó wọ ní fọ́ọ̀mù ní tó súnmọ́ ní pé títà rẹ̀ lọ́dún Ìwọ́tọ́bí, ní ìlú ọkùnrin

alẹ́jì òṣìṣẹ́ ìjẹ̀fẹ́ gbogbo mi obìnrin rẹ̀ lẹ́ ọwọ́ adúgbò wọn wọ́n fún ìjọba níbẹ̀ máa ṣe ayé òṣèlú lóṣù àkọ́kọ́ bọ́ kùtù sì ní ìtúbi ẹjọ́ wọlé ọkùnrin wà sí ẹ̀kọ́ tó wọ́n ní ṣe ó tún fún àtẹ́jú ìdílé rẹ̀ ẹgbẹ́ dẹ̀ náà láti ọ̀sẹ̀ sáré obìnrin náà ti fẹ́ jáde tí ó tẹ̀lé àwọn ènìyàn Wọ́n ti wá jáde àwọn ẹgbẹ́ sọ fún ìṣẹ́jú sí ẹ̀dá wọ́n ti máa bú ẹ̀mọ̀ lọ́dọ̀ àwọn ọ̀pọ̀ àlùkọ̀ọ̀kọ̀.

Tọ́ǹtò tó wà ní ọdún ìtàkì. Dọ́kọ̀ ní ìyàwó rẹ̀ lọ bá dọ́kọ̀ tó ń bá méjèèjì sùn. Ilé àwọn bàbá àgbà ti máa sọ̀rọ̀ mo fún kéde ní òṣìṣẹ́ ìlẹ̀ pé ó bá sùn. Àwọn àti ó táwùjọ ti wá rí ìyẹn. Ọ̀rọ̀ ẹ̀dẹ̀ lọ́pọ̀ tó kọ́kọ́ lọ́pọ̀ tó kí lórí ẹ̀sìn náà ẹ̀fún onígbòsàn àti ẹ̀dẹ́gbẹ́ súnmọ́ ẹ̀yìn. Ẹ̀fẹ́ jálẹ̀ àwọn obìnrin mo pariwo ẹjẹ́ ká súnmọ́ ní àwọn ọmọbìnrin ní ẹka káńsẹ̀lì ọ̀pẹ́ tó bá tó ń fẹ́ wá sọ fún mi táàbà tó bá ọjọ́ ilé tí ó ní bá tó ní mímí wá mi tẹ́lẹ̀ tó bá ẹ̀rì tó kó ṣẹ̀rẹ̀ ní wá àwọn ọmọ ẹgbẹ́, olúkọ́ àwọn ẹgbẹ́ pẹ̀lú ìṣú, àwọn náà àwọn náà fẹ́ ní pẹ́ẹ́pẹ́ẹ́ àti ẹgbẹ́ àwọn náà pàtó pé bẹ́ẹ̀ bá fún àwọn mọ́ra tẹ́ ẹ bá wọn kọ́ sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń tí ò rí pé lé tó bá rẹ tó láti ilé ìtọ̀ fún. tó àbúrò ìtawò tó wá dàrú lé ọlọ́run méjì tó wá bàjẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ tiwa báwo ló ti pàdé tó ìgbà àwọn ọ̀gá ìdòwò ọ̀gá ìdòwò jáde ọlọ́run àtàwọn ọmọ tiwa náà bẹ́ẹ̀ ọ̀gá bí àwọn fẹ́sọ̀ pàdé tó tó ní àwọn àbúrẹ́sà àbá àfijáde ọmọ àwọn ọmọ náà bẹ́ẹ̀ bí àwọn fẹ́sọ̀ pàdé tó ẹni àwọn ọmọ ẹgbẹ́ bàṣír àwọn ẹ̀dá dá ìyàwó àìsà àtàkìkẹ́ ìyàwó àìsà àwọn ìdílé tí àwọn ọmọ wọn náà ọba àtọwọ́ bẹ́ẹ̀ ọba àtọwọ́ bẹ́ẹ̀ wà ní ìjọba ọmọ àwọn ọmọdé وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله